بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته جماعة البيبي بالمماري ترسي irin na yayyo kai tare kai malbarka da murshe har ka gunu ko zummo kuna jamar kai kai bir marci tambon kanu yo hola ruwa wuciri na misi cini ka abara irge ka do man na cire ci. sharhul ahadith an-nabawiyyah as-sahihah rasulullah sallallahu alaihi wa alihi wa sallam a fajiyo nori ba dede cerese n kuna wo kayo n tabbata ka be ikpeyo na kambe gorul senga irman kparete jamase n kuna wo kayo na tabbata ka n cibar se kan na tabbata irman sinnite jamase irkpe mu gamute irse ba sa fo na deide ciyo na deide mayu honun kari dobun na irtila guda guda di bughyatul muslimin wa kifayatul wa'idhin wal muta'idhin de boron baguna page 57 وروى جابر بن عبد الله جابر عبد الله كو إركي ما يردن نارا أنا فاجتا إرسي أن رسول الله صلى الله عليه وآله وسلم قال كا إركي دي زنك النفو يهن hen da matabbatan an na fu برهين زفو يقولوا لا تقبل لهم صلاة نيوكيو دينا باران غنجين غري فويا تانسي لا تقبل لهم صلاة نسو جنغري فو تانسي دي دينا فلان ودي فليلا ننسو تانسي ولا ترفع لهم حسنة إلى السماء mbina su gbei hen nofo karanin se sama jingari agono gbei hen no kuna amai fo gannano jingari cine hunumani kasi man na kan na jingal no boro cinni ko baral silam de boro na jingari nam anar silama tere cere nanna annabi sallallahu alaihi wa alihi wa sallam as-salatu imaduddin jingari adini wo zigo belina man aqamaha faqad aqama din wo kana jingari keni awati kuna namaniyo nasubongo to nga pedina adini keni wa man hadamaha wo kana jingari bowkasei faqad hadama din aci kan nga kwena mana adini bowkasei na jama irpe mal tabbatani jingari bongo aganna nabi faji bakuna sallallahu alaihi wa alihi wa sallam Aka akaka gono koci da no nuran na boroka kulan na jingari wa sheda ka bon wannan imani alfayo ba ce fano boron mo sai da boro a jingari nan ka du labari ka nan duniya nan magona janaza da domin sai da ka gunu jingar kwe kuna da ka bara na munindi sin nan ngadi yori kwe ka kwe kan kwaton na amma da gense ka ka jingari nan de aninda gono riddete koye kunanoya n su kei aga zankambine suga duma sareɗo jamar pemal tabbatani jingari o bongo jama jingari rasulullahi sallllahu alayhi walih wa sallam wallaha bongo sabu se si kanka ka bongo bongo bimbiriza za kanido ka karani sama alhala dini o ɓormaru kaccin gona kuna awirin cin hura kuna sai masai da la ilaha illallah muhammadun rasulullah kai fasi fa sai da rikon ga muhammadun baradiya awi mace ashhadu wa ashhadu ase da nga se da alfayo ase da karfe bara fo nga yayi ka se da ka muhammadun baradiya sallallahu alaihi wasallam a cine bonga na tomban da bi karani sama alfayo hajji ba tari zaka fa boro don bara te ngari pe na ga muta sen na hajji henno nganta se annabi cha sin na bana sal janna amma haji na to abon sabu sen mannabi karani sama zaka de boron gon na iko kambo ka ko no amma ko sen ngan ho nga abon sabu ngun tonu ma zaka cine na ton mannabi karani sama me ho irin wanne kadiya zaka ka aboro tari wabiringa zanga sererwa amma na ton man da bikaran abon wasa bu sama amma jingar alfayu jingari bon wasa bu sai wallahi sai kan nan nabi karani sama ka no sai zangan jinji woce rasu ban makwin nan sai abon waya ga alatin kan me an ji malaika jibril ya kana jingari irke bon waya na invitation samma sai kai kanara Allahu akbar ho ho ho to sari nga bor facal gonon suga jingal dita de nafila de falilam to ɓey hen no mani foyo kan gono za ñase za baɓe se i hen no teo za ñanze tere kunan kamme mo tam yo za za za alheri hiniyo mo hey bankurudi ɓenen su karana se sama boro hinza alfayo cinewo bara dirigoyo se ɓoron maguna gono nkuna den simmaci alhamdulillah den gono wallahi sai mahaniya ka zuru ka fife na jamayo borosinte al'abidul abiqu tanzure maino tanzure tanzure no wo ka gono tantere kuna na no abongo abine na abongo fansakata nga na chini gana kabuka chimare ngano azuru tanzure na hatta yarji'a ila mawalihi kaci seda bere ka yeyi wo kayo nga meido ka coro mba hini ka no abongo ama condition ncin sharti dama se den kana kaza maci mbongo zanka ba prantino boron koto norfo ka jina kano kan gungar ce avance de a gonna cin ni ba kokai kakana atama har kaka din na mo so sa pranti su libere sen na patron nor ci ndidi ko koyu kano ase bal muso ma bi ci ne no ataya an yara kaka merci patron an yara kaka ma lo zanga hando a hin andu fo a hin ka hin zata kaya marsa tama patron ya mun ba ban na gana kacha ase merci apprenti <laughs> ne parce que jemon za an kan jemon si patron se ni pene il pe markano da na ci aka wallahi apranti in ka kube na patura kamo ngancha sen na suba na hoyo on na kiyu asinti torpe marisari domal mazuri odono hay dia aganana kopi kariki fo patron yodo sintedal maziri dia amwen alfa ba mana agona azur kuteno kaka ko ba malfadi difo amaho nin nal maziri no hinika kube narka mo mo mbine nta man na tari fota se mban na hay fota se akhir zamani diro yo no alfayu irpe mari sari to dai ya kaci se ambere kayei wo ka ga meido ka kwe temete ngache fa yadha ayadahu fi aidihim ka kamme zakada mun kamme kuna domin a kangarana san bere kute ka kamme yeti kamo Allahu akbar jama ne alhamdulillah za haika ci nano ma ko irku na babor fasi akuna irku an borfana ci tam yo irku me abara tam tam sili kuna alhamdulillah irku burci ni no da ne odo iriye na irin ka hin kante wal mar'atu sakh wal mar'atu sakhitu alaiha zawjuha nawai boroka haruma ya bine ho ho ho alfa hinsa ka hadisi di conna co daidai walmar'atu kacin na wai boro hije waina asakhitu alaiha zawjuha ay zawjuha alaiha sakhitun wai boro ka haruma ya bini marsa sai hayo maka alfa daya bi kaka hon hen na haru su sai na maya bini sada jingar shi annabi balutu kaci hatta yarda anha kaci sai dai haru dito ka yarda na waidi da ya don maya bine marsan ga bine bu da ya bine bu mai bine rikpe mayo in ji waidi ba mai sai rikpe gono ko zugita haru to nga haru dia ka ki ngana waidi kosu kwe ka kosu ya biso haru di fo batu ana wai ko suna awe madaya injin garin don shi kota ntamorai da ya hanyo di jawabina a ga nan na blutu ci sallallahu alaihi wasallam domin masu ka kalfa birji njin suta nsuka gbe hen no fata suka jingarta ma dama hardi birin yo nara sadi nga kakan halfa zabi hen na rufu sen amma ya bine nsuka jingarta sallu tuci in de a yardan nani amma da na yardan nani jingal di cere in so tanse borohin zante wasakran wasakranu na wo ka na haifo ham awa na haifo cenni sisi do kamme awa na haifo gonu pisi do kamme nga na lasabuza ka toka gonu ko hini yari alfasa dide adanci foka kwe kanini saman haden na karkatura nini dun boro kanin mace aji biri nan man karkatura ni kace foka sadi meta badira da ya kai yo ce ga na goro zaka ga goro na charo ga kaniyo kurbara fono na wo ka na haifo ham ka na la karhi bani nga to nga bongo alfarin wannan kariya annabi na kai ngaja hatta yashuwa sai da toka amo yei kuta doga ma'ana alakar yei kuta doga nga beni alfayo adini fo ya amma a gana kweyo sisi bi katar silamatere de boron ne di do honne na me wiyo do mbine don sala sai mazobuka sino a mutu adon dirko domin tanzure in suka yi ngane hen no se sai sai da bere kai da da bere kai abe wo kan ga bongo bara hije wei na haru birnga nara in suka gbe hen no ta sai da a haru yarda nara yana wo kan ga bongo baji gona mo da ya sai da baji ka huna mo don ka zanga heyodi ka nna mu mana gbei di ta anayiyo nna mu o gbeyo di ta alfayo ahoro tan zure zure di ana mu na gbei ta yu keni marsa ka ye nga ndobu ta yu weboro kan nga bongo a harubiri nga nara tarifo ka ta sai mene nga riyo harboro sa tikisi nun kari ki mutu ka kufura nun kari ki mabine hali di kwen na malaika yo zugurise nga no nyongodi mm. Narpe, ñongo di abala el problème danca nal fayo danca abul nani ni sansa fey nani ni sansa mari ni na dibi kadam kir kai kai yo man na suna fu kaza ngori sin kalbi ne karan boyu kato bin nidi eh alba domun alba in ni kana ma kaji kadu jibiri wo amma na sujada jibiri bagabu jibiri bagabu hukoni go ne nga mai kalki de mede to de ya zaka kam kumsiyo ko mo binadi irke na malaika sai mabringan sai to amma de nga aka gari marta bazini a kumsiyo nga tele ji fo kaka kan nheuka u di ji fo pe chel bo rahma zumuna beni allah irke mal do bon kanal fayu to hadithi wa maana ta irse rawahu ibn khuzaimah ibn khuzaima wa ibn hibban na hibban na bongoko fi sahihaihima mboro hinkan kawa yana ta irisen kuna bai fodi tilaka a hadithi henno henno circi hukum marse wal baihaqi na al imam al baihaqi wa tabarani na al imam al tabarani fil awsat na bonga gonna atila pumpum foka ananoma kana anoma pumpum wato tilano ka a wargoyo hadisi tutuma guna kuna de hadithi o kar ba hini gana ngar kwe gari ka barano hadithun hasan hadithi no ka agabi harta sahih sahih jara authentic na de ya de haifo harta kuna chena ci fasan ka hasan hasan di na baya baka ka ce ji kuna ka yaran se ifon nufin na hadithun hasan hadithi hinkantar gurewa mane wa an abi sa'idin al-khudri inyai ka fajita irse sa'id babe al-khudri do radiyallahu anhu rikwe ma yardan nan abo sahabi jirmanteno ya ani nabiyyi sallallahu alaihi wa alihi wa sallam faji kan abo ngo kanar sewo anata irseno irkwe mana nabi do zinken na fohin matabbatan na fu buruga qala annabi ci man shariba al-khamra wa kana bajham alfarin ma kaci woka ham da ya ham ko amma na ci woka baji ham au woka don taba ka baji ham woka na baji ham da ya saka gono baji di kuna lam yaqbali llahu minhu shay'an kaci rikpe su haifo ta se su haifo ta no ba cene cene waman sakira minha woka bine ana baji ham abaje hamyodi bannanga su fo kuna gonu a hini yari awa gwara ko senni berkete kaden bomona sennidisa odiono kako ga mayani Hawai ga dinnan hangadam diga. lam tuqbalu lahu salatu arbaina sabahan kaci asuba ci jingarin sutase ذكره في اللآل المصنوعة tila fogono ngaje alla ali almasnua kati aluyliyo kannantenŋi ifanja aluyli ŋano diyama tenŋinteyo to deya tido nasinna na tila di kwanzaŋaya hadisi o kana banna gana gana ŋa kui gari ka hadisi no kan deba hini kaba jahamuri hamburanin na amana tabbatan dibido sallallahu alaihi wa alihi wasallam alfa ahoro no sai kabori marsa nun ka bari o bongo irsu beite hadithi mene laboratoire irba hin kala sabu feri cina di kuna cene na rarin be irin wanda ju kawo ande bi cine su bara bannan na mojine ngano marsa kaci ba man shariba al khamra ande bi wo kana baji ham lam yaqbali allah minhu shay'an irbe su haifota sai waman sakira minha wo dangani na bajiri ham yo da lam tuqbal lahu salatu 40 sabahan in suga jingari asuba waita cin maneta da mana jibril waita cin suga jingarta sai de mete type irin kai nindi da ya da ham kana dangani sai rike su haifota sai jingar shi haifo kuna marsan kan duka ce amma da dangani marsanon su jingalta jibril waita cin da ya da hamkana dangani ahin katan jingal name basin kan nabci sallallahu alaihi wa alihi wasallam kullu muskirin fa qaliluhu wa kathiruhu haram hay fakur ka boro dangani hay fakur ka boro la kar hibani amane chenen na amane beri amane pitukun na tutuma kurbar haramun no de meta ta kateno den ham irbe su gungbeita amada nan dangani nzu jingalta nindi do dai de iri ba wa base ni kene riga rika cinadi raka ka gona kuna wato cinadi a mutu ka bara très faible na cinadi ta kama hunan da bido sallallahu alaihi wa alihi wasallam to irin su sun moji ne wa an ibn umar hadithi hinzante na ya gure wa mane ye ka faji ta irse umar ko kanci abdullahi do radiyallahu an irpe ma yardan na ngan na tilaka ya cin radiyallahu anhu an yardan na abdullahi tiki amani tila tutuma kunan cincino anhuma irgbe ma yaldan nan boro hinka duman je foga na umar bara sahabi nga abdullahi bo bara sahabi nga umar cere muso ma bara sahabi beri akogo no sahaba cene kunano to de adem ba sahabi ko ce semma cen na babe ma kamare boro kurse balmon ka tabbatani karpe yaldan nan boro ko domori pe gai kase ni curo cina kuna laqad radiyallahu anil mu'minin irpe yaddan na mu'mini yodi ko to irpe pe be mana murin ka gono mbicire anin nabiyyi sallallahu alaihi wa alihi wa sallam ana fajita irse irpe mana nabi do zinkan na fo hano matabbatar pe mana nabi na fu boroga qala annabi ci la'ana allahu al-khamra irpe na bajilali za boromon su bai ifonce coyo anduka kato boron mahuro choyo, ka coyo bei ba hari kakadi namo sonna beyo bei coyo beyo kuna marsanori to cineyo ka zari don su beyiri ba cow wallahi rigonu ko fartanga nga ñayo na boro tikisi foyo do naci hariyo haya wazi kasa ti bogono kaza ko kontere kuna boro marari mo sinti ko feri kute kan donga dannon kin mama ka wazi zan donga danno hariyo ma bongo wallahi hadithi gone odo wal fayo me adu ka wazi dite zalma ba fona su bai zalma fono ka gono ko boro shenite aci irkoi taala ana bajilari ana anerokoi ana de ahan koy de kwai koy yodi ka ngo yala koy dia bara nse hariyo za ku kun der kalde ma kaza kwai kwai na da de nga bere kaye si ya zanga wata bere kaye borkur de no ba basin kan nabi na borkur lari sallallahu alaihi wa sallam da ya yi fabanci ne yau a sai cimi bara guda fono na bayo zamun su ga bai nganon goro ko gaci nan mo sinti ko feri nan gaci nan bongo tunu ko mara mayo ka bara lakar kayo mene nan gaci na ton bongo ba hini ka cho ka dara nan gaci a sai da ya za banna banna zanun ka hun kite ya barau wallahi da ya boron mahaniya ka cin mani boron mahaniya ka cin mani za banna na hun kite ba jingar kar gun ko tewo alfayo anaci bor foyo buno kan ga yo be ni ngar penal ta goyo ka bere sa di jingal di rinki a boro ka to nun fono ngar penal ngai ken na bo ta goyo ka ngana jingari modifiye jawo wato ri bisa ko nam cere seno nano kai gari ba a bisa da gunu an ca dono na jingari honne ba to mo soso ni ha ma yo dono ka ko jingari honne da yamma be a hunu kita gonna kwase na fa a gonna kwase no wallahi alfayo boro wainan da bilari baji cine kuna sallallahu alaihi wa sallam men na mai kaci la'ana Allahul khamra irke malali baji da na fasara daidai no ma'anan da bi mare ka doru baji gana da ya dan kirke malali baji lalle binan na baji lali baji kunal barka zarrasi ndiya baji hamuri na baji nabajine rape haya hinzanzawo jina manguna barka fo ya gununga ndi abaja hamuri asuga abongo moria borfa suga moria asuga abongo hamfani borfa suga hamfani bal mo somma ba ti borfa suga lo amboro dan gbe ba si borfa suga dan gbe domin da ma ran nga yeri ya badabu nga nga ham ka yeri amma borfo na dambe yo albayan hannu ka ka kaniya ka bitin na bongo boron boro no ba meta akwai hunu boron boro nkoma nkoma mbaka aka jisi numfo antiche ba antiche hinka ngano nhonne boro na mboro zakada moto bana je min jade masuru kade kaza nyanje tere kwa mbofo ma hebitea eh, makana rafu de ka anko burulu barka bainawo madiran nan ke amma man yi ti kute duk bai kan gogoro buru da baja hamuri irin ce si kamu a naira kai bongo da na ci barkashin na bongo ga za a gono ko naira gaji ifa bongo hunun na anu taso hun na ifo domin wo kayo ga gono ko haidiri naira a gono ko buru di cuta meta tekate, kate na bongo ma sima kagari basa fo nungu da fono ngabo ngobo kay alfaya nabi gorko dobu nafaji sallallahu alaihi wa alihi wasallam kaci la'ana allahu al-khamra bi ainiha irke malali baji a bongo bongo di a bongo bongo baji bongo bongo ba model fo na kari irke lali ma tabbata ga wa sharibaha na hamke da baja muri bara mai no lali irke mar ciwo wasa bi ainiha na fasara mai bi ainiha ainu larujan kwan monon ceya ainu hari monon ceya ainu torpenun ceya da ya sa depan na contest ka kuna gunu bi ainiha ne odo wato bajidi bongo bongo bajidi bongo bongo di yannala kan ka ha bongo bongo kusullali da ya suka tama da hance ne ngano aye na laliuga borfogo na ka kparbagu jisi kparbagu ka nani? dana kparbagu di kari ka beni amo hada cinni borfonga magono yuki hinze di zaka dana hamal sem makana baji ham wallahi bifo ka jiro fo na zaka kwenne hey paraku nanor kwe goro num fo ka bara sokora mayido kali ma ka beni ngana chiri kwe ngani sokora ngana pawa o na tingeo ka sokora bongo dundu bara sikiri no sikiri di nga mene puwa na dundu di bongo kusu mene tinge sokora za ko kali ma marisa borom bitin dan bongo ngano borfo chere ma ya ka yara ka flag parbo fo kali sokora tikino ri o nga nga borkuru faran nan bongo ngano borfo toro sokora di go kifin na ifo ka badan banna paribawa ogo a mateka abin da yano mamakin lele non kanna den beni maye lele ngana gono ko ha de ngayo su dangani no ngar pe tampochi cheuna ma borfo choro gono ka ngwe a be mo ya sino ngwe na baji machere se drakato ka chere ga hama a mo ncho ame kuna heu ka da ni na rase ni ngaron babbe na ka ana baji ham amma ana na ce a loyo fa su ci ba ka baji hamuri kwa da ya da danga ni otiki ya ci bayo ka bara baji da ya sem mazan ka hari non ham ba sin ka baji non ham anar ko tan fo baji samman sai ba baji hamuri kana baji koto ko foron na baji ko ga sabu kacha sai ni ka bolla alo ya gunte nga bol berkete nga ya gunde ko gun ham kana sabu andi na wo ka sabu ndia bolla alo ya gate nga bol berkete ga ham sadi na dukaci nga be gono ko diro hen no ngara se antobani ahe ka ba feri ka hanni kati arsilame nan kabiya amma wendiya ga ya gun ham nan wendi ya koto amma mbongon sugun tatabu nga misa teriyo coro yaldan nani domu andabi sana hari bere ni to sadi morai nga gbono ko diro hen no marense makwe kajin de kolo yeyani ko zumu Je te souhaite bon voyage. Alfayo. Dana cin mabon lali. A gwan ko ga hansi na lali sabun na bai ka bata ce. Kaca sai dan zun magun da kuna man yayyo kara na bon wolo ni bin ni bin ni. Ashar go ka don je ni ma ye ta sai tago. Ma'ana nun ka jiri haito di cine foyo gono ka bahini kante amada karani ka beniya de bon lo nidi waso a ba haika ajiri haidi subana mantete sada nji bon lo ni yeita go bajiya te alfayo de ya boro sokoro banna marsa ngan na fragi e dite de mon ginesi mono ginesi anti afoka nga hanjo na enge ba chofi na sacha kwa je u ifoya na n e deses ngano ginesi na ngano nteke sokora di bongo ka ka eh, bi pajiro fo karu ngano kabisha boro marsa maka ko tamaza nga boro daidai ya gono banna ko klasoni mo tutu boro gunta mu ya kabisa am ambaza ntoni fo kana dira ko bisha fayar kai masawwa ke wawo to irin dabu annabci wasaqiyaha nawa ya bajiza ko susumani bajiza ka susumani di ayini ka mbara, tricycle trois pieds bagaja ga kwe ati bagaja ga kwe saki ya hana mayore nse mo pipi kalba mai shediya andebi cingono laliyo kuna saki ya ha ni chelen lele non toyani mem mem har bor mo choba sai da rufe marko suno shehu na baji zai gun na nol no kabisa irgi na cin hai ka nor badi ya laliyo ba zangono koga ga nol di ta tutuma di hamfani fatensi de duwa nor jifa kuna jifa kon gawi ndi annabayo no nor di muso ma an haramun hini fa ferize ngano nabayo don nabara weceji pe ndona bara kon kon te pe de ya nordi ka azibi yodi semma ka gari ananyeti we boroga semma ka gari na nordi za kaloni ndido nordi go abaran sai haramun domin bai kante bar haramun tongo na haramun diza ko yana ka kai fate ka kai haramun te domin wallahi alfayo haramun yon cerce no fa zanka halali yo cerce ndere boron na gbe ihe no te gbe ihe no di asa wa sai non na hansin fa matontonun nan zanka da na ila rofo ta ga hansin fa invite no wallahi gbe hen no gbe hen no cheno ya gbe ila ro gbe ila ro che men su hin ka bei kwa sakan ka wannan nan mo plonger a kunan su be far pe pe bir wa saqiyaha injilala kwetiki saqiyaha akinte madam train yokuna abene cinte ma yore metro yokuna abene cinte madam avion yokuna akinte mabato charger akon de ya haifo kuruka de ba zakakpen na alfayo haidi bara lalini rikpe mal no bonkani de abaye ban na chene kwene kasaqidi ka fasara ye ti bongo daidai ga haikan nabi na sinni sallallahu alaihi wasallam wo ka bakana kan haman da mo fate ka kana ra ka ga hanshin hamani da adan lele no da adan cece no da awo parenti kuno no nso so ka kana da awon da feri wa hadi da no ka feri moji ne an sisika ansɔn afɛɛ di sɛ ŋa ka agbe yi di tɛ an ti ŋa nɔ n cɛ sɛrivɛ zuba de wei bɔrɔ de har bɔrɔ ni sɛrivɛ domin an fana cina di ha aci serviteur na e bi servant ŋa jawo haidi bara erreur no serviteur cɛrɛ bɔta dɔ ka mɛna na servante coro de ŋa nɔ ko ŋa employé bi nidi ana bara coro gɔl dɔ kati serveur na serveuse to irpe marci ne boriya ne to wa ba'i'aha annabi cin na naira kwe no beinin mututuma wo ka naira gonu wo ka za ko nono mota ko ham nga gonu naira kwe di irpe lalinu alfawe haifo gono seri man feri domin an yi kata boron mana arsilama hin ko gono nunka a bara mbajite ama koci ba anaci bajiti kinori gbe dodi irite irite no kamar gan na tetebere hariyo da tetebere hariyo gono karuka na munna harifin mo anyanze an debe kingono laliyo kuna irkai mar ciwo domin ma ya bono coro bara wato kantite beri beri ono da yin karika beri sai ngayo mo nera bor fo ngayo mar kaka za angro ka ko gisin ngbe doyo bor fo ngayo gaza beri pene mar bor fo ko za fo boro mar ka ko za boro ngayo do butai fo da ya zanun kan na bonsoko ka se nera nera ngayo ka ka zemini zemini boro nkonjelate yo ko nera nkurdi nan debi marga kake meyo na do laliyo fayar kwe kwe beri masul dan baji na yare kuna wa aha na wo ka na nor ka kano madai ase awi manera ba anyi zaka zin na wo ka na nor ka kano madai ase ma'ana baje hamuri di bongo kana norno makwede asi de kono de weino de chene a angmare ka dɔ ntɔ de ya bongo baralali de nga kwe metate ka de yi o ba yoba tonga bongo na alifa lali alfa ifo haite hay bongo su be ifo nte hay kan teno de yodi mbongo be kan kwe de yo nan de bi chuwo kaa kwe baji di de yo irka lali da ya woka na norno mada sai lali wokan don don ga bongo lali alfa baji a sai neto ya irka masawa kewa alfa gon na hayo mba be baji ham nga na cheka don to baji dide yo abahini ka hongu eh alfa no ya bina chika irpe ci boro manyan na ba bai gana eh daidai kuna النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق ده ده كانوا بس أبو ده وكا أبام مالك أبو دي كرنسي نهين ما غنا غنا سي ده ده باب باندا مولك أبو كنا ألفا أقول نهايو بسم الله نجي walal ba a cin safi na sai no kacan kai ka a wai kuruje no kwasa ku ka kana alfa ban hin ka kai zaka kana awo alfa nar ka ga kari ba da nan kari hon kan kari su ba kan kari su ba shi a fara kan nan amma bai laro ka gono ko gundan wocere tare da su kai ba bela do ka bundan kere tari su kai amma kariyo aka kai an ji ko banja hin kano borona haifo jisa ga samu ga te nga hungutu nga na kari kari ka fara kanam de ya sadi de ribe sabono nimba hongum babe man kari kariyo di bongo mogun no lada domin hongu gana yasi alfayo de kariyo no mba hamburu kan be gana ila rokuna mbaka kwe hini ka jannete ni ne huru kuna alfahar ko mal fahimanin mana di baji mana al'amar to alfayo annabi na benin laliyo sallallahu alaihi wasallam kace wa asiraha na izini kan ga kari asir wo ka ga kankam no bi ne be a bara zan haifo kan ga higanino ka kankam da ya izini ka ga kankam sadi izini akan kam da yawa ka agbe ita izini da ya agbe iteri da ya da dukana ka bara izini mene nga fuku ne mwe no zanga kokoro a haidi di bongo siriya ni kadu tonni kanana ga amo hari kankan amo hari suntani dia akan kan pedi ande bi chiri pena dadi to ngano boro sukuru te ka beni alfayu jiri dadada bandano aduwa license au amomadwa betes eh, chairman oje master n ou 2 ha boroma noruo takawi ka wakati wi ka bongo lo ni foro da beni de mbaka ha mani mane du gbeiro macha gono baji gbeiro alfayo telala kar mo kano den muso ma mamaci den di zaka kalfayo kun makamare andu baito bajido wallahi alazim da mon bine yei nakar pe do ase gbe bajito ro amal fayo du kun makene majashin zuma na se ka du ta den ba ma na du gbe maci bajito ro amma so fahima ka bajito ro no ngagon ko gbe ba wala jabodi no ka no nti bajiti ki no nteni wato abara societe no ke bon abon ogbe ina bisaka ye no dende gono bi ni bagadi en balai alfa wallahi alazim hala gadiyar ke rahma moriyo na kanki laliyo ba iri ta mazanga laliyo bara ma fono kwa laliyo bara no maboro morani nar ke rahma dan duka ka boro morani nar rahma wallahi ngano azaban laali kuru kpeeni nenu hay kadi si ko fahimana quoi laali kuru den de kaa boro laali saa wuro nini deri kpe rahma ka ko baa more ngano deri kpe ka ko baa ma faafu na rahma deri kpe abe jiiri marja ate nini maruka kaka ka kasi man na kaa na bu faasede kaa barar silama wata bungar silama tere cinna bine kuna der silama tere di ka bun na ya kanam makani ne domin nabi sallallahu alaihi wa alihi wasallam wa ka abun na arsilamatere ba imani kan toshi zaka asu da wamani ne sin bine kaka kaka da maljanna jamar kai malno bonkani annabi na beni na ci wa mu'tasiraha na wa ka kere ka gorono asu ba bajishita ikonno e kyerɛ ka agɔrɔ no zan ha yi ta ti fɔ ma so ahyɛ ya kyerɛ niw na ba yi ta na ba furu alfa muhammad mu'tasir na wato kyerɛ ka no ti fɔ ma kankama ase reze bara ya ifo nga ten na anti eh di ba vɛn no nga ten eh vɛn bara anci reze no nga ten na ba reze di nga kankan yano ngano annabi yusuf alaihi salamu zamani beidi ngano amane alwashe kuna foci nga kani ka handiri nga gono ko kpeino bagi haikari na fasara iri hansine dendiyo sena amal kuran kunan ci haikar pe cecina celcino asiru hamra nga diya kaniyo kuna nga gono ko bagi kankam canna ca gono ko kpeino bagi haikar pe cer kuran kuran na cino sewu amma haikari baki kere she jama'a mafahimai dumbo nga no cinkiya nga filin bo kuna nkika kan kan kabe nga akwai na akwai she ba to alquran filin kuna ana bunya kakin inni nga nga ofa ande yusuf sai na gonko cha alayhi salam do ma ba fasara no nga gono ko di nga bongo asiru khamra agono ko baji kankam dan nabi yusufu fasara ka baka ta sai kuna nga cha sai ni mbaka abere ka ye pe iterefu ka pe kogu mbajidi kankam marsano pe hamani fasaraka amma bol di handir qur'ana ci nga pe no baji nga gor ko baji kankam to mu'tasir wa ka cere kano makankama sai ci fo alfarin wanne kadiya rezedi baci eh rezedi mba kankan ci banci baji haifonon dama kuna to re borfo cere kano makankama sai ci fo kadam amoham moso so kari goro ne za hai ci pe za nu ma kwe ba mai karagun ko dai sai ma kwe du gordo kabi ni di ziba gina kara an ci kana kana su kirba sai ma kwe gordo fo ziba ni dembe ni ma me harida mu me ka kukusu njabere jalbo jalbo nun kayo ndena idi dan kakka kan kan kurpe ngara nan ngollo gollo anan jabere guta alfayo da chino se ka kara hari ngbe keino makara kan kan ka hari non se mahari haman toni alba muhammad no kano mun kute banna banna di no na nura na alba ngbe keino alba ko bugono den dena di nde na berbera jifo ka yore ngo na tono takaba nde ga da kwano min ji dana ne na ne jifo mano wa jifo nsonje kara la ilaha ikono eri kai masa wakewa to ndem ji wo ka pe ke ma so ma, ma kan kama se ni ndi jibo mo ga hay ham ngabo ngo baralali wa hamilaha wo kan gunga te kan jere wo kan gunga te ke jaro celde mo na de ma jere ka kana lalino wal mahmulata ilayhi nun kan kana ka jisi nawo kan konfiya mo guna nawo ka na gazumani ngoyo bongo laliyo wato nunkan kpa zumani yo nanindi lali wo kasa kpa jisi yo na lali basi nka bor fo seno mbemba jisi ngamo note baji kaza ya huru ande ki lali san marka kaza more ko kwenna ko jimini boro kuru laliyo sadi non nebci sallallahu alaihi wa alihi wasallam fajiri me wiyo do wa samaniha, thamaniha nawo ka chere a mene marshe baji mashe no cere gunna cere baji mashe na gunna haika cere man nana cere baji nol na ma alfayo irpe marciwo hadithi wa mai ana tarse rawahu abu dawud wa ibn majata abu dawud na ibn majah ngoya na faji wata irse hadithi o kariba ban na gana ngarkwe gar ka cere barano sahihun a tabbata hadithi no ka a tabbato no ka ba haya chene so harta ya kuna hmm. marsa boro weyo kalla sabo bajin sinte abanna hankwe abanna ahamani kwe abanna nera kwe abanna dei kwe abanna kankan kwe abanna woka kwe kemma kankama sai konno abanna wokan teken ngajer kakana aban na wo kashin kanan na nun kan na wo kan konfiye na wo ka zumani hmm nawo ka kera bongina ka manna alfayo boro weyo yala iri diri bongoyo nkuna wo kan na din bongon kuna mace alhamdulillah kai masunna mun maguna kuna wo ka yori kai nan zarabani mamaren se irkai manka kuna naka annabi na boro lali lali annabi nan mare gayya dani saka sai ni wama an da binan mare gayya hadisi kerenga tono dinna to kabin ma fahiman ganon ta fiqhul hadith anti den kadi ba jama ma nan nar pe lali an da binan mare ban na borote ka bajino tricycle no awo ifo ganna te ana baji jere ko bishan na ni hanga kaga ta ci salamu alaikum wa alaikum salam amma madara ka fonna wata bar zanga gbei fo na gona hari nga fonna gbei di amma da nan fo tutu yo cer barka cinga tilasi domin nor pece wa idha huyitum bi tahiyatin fahayyu bi asana minha aw rudduha den na no fonna fo yo fo wo wo ka bisa tuta pese aw wa ngana di yeta sai daidai ga assalamu alaikum don ba kweno wa barakatuhu amma den gari a gbei din nan a tsugun bine yeyyan yo makka ya sai wa alaikum assalam hukum bishite ashin na meta haraka agoro kote haraka ka kura gonda balal hi safon nan ngi man bishite amma su ce ba anan nalali de bor fo banga eh, meta no bodi nan fo mo na fo di tingana je man nan na pe lali agu ande bi nan mare gay yangadi ande ben naci da ndi ba jahamuri macin pe malalala ande bi nar kuna bor fo mare buro kaci irpe malali awri pe nan lali ko a nari kuna bol fo ŋmarari mandari de no banura kar gonko bayanite no maki iri pema nlari ako labari kan de bino nga nol toyani sallallahu alaihi wasallam to sadir sen ni hun marsani hay kar ba hini katen sen nga no rin kameda kan mare sen iri jingari yo bannano ako njingari kuna no do mun jingari kuna borong mare go sidan yo ganna kuna mare ako kayo kuna nga no witiri de boro na wutirte kabeni ngmare demba hongo kamare nse ngon na mare nse banan norpe kibiri domin boron mo ngmare han sinar silama se nunkasi malaika gono nindika bo ngmare nse kari ma baji ne yotense wato fata kam fata han sinar se fata hen nodi noyo bongo gono ko fata di baji ne kam nani bongonse nki boro fanji boro hinka don huna su baji ham han guda fan den sika singi baji kuna anateya susi facin bisa boro mai amma bon zaka kai baji kuna susi ma bisa boro eska don gunga di tama ba asu gunga di tama ni kama sa bon don ba de je fono, no ko gun so kurukuta la kar kuru kaniu han guda fo nka gbe do ci fo nga nga na passation de service ite alfa ri pe ngene na ba da na ci pe mo boro kan su tabu boro da hunu nindi do ci fo la sabudi ya gaza directement hari ham yodo fanji nan kwe goro kaduwa sikreri fo da kwe sikreri su ta gari no nan ngama haifo hanka bangala kar hiban abeni bondi de ka ko barano safo kurka baya bongo ga jo susudi ye kuteno la kar tunyo di bine bibidi ye kuteno amada na bajani san diringa susidi ga susidi mo ga batu bine bibidi mo ga batu da mo kafu haigo alfa me abanga di bembo ngoga don kadara bara haifo ka tukuyo yaro bina suna mun hansi ne ka baji ham abu baji har ka kwanna gono suna ma hayo macin sai hariyo wato mu ga harun na la so hare ka harun na domin ba men ka ko bine yayyo ci ban nan hansi ne fa mane dare yo iri pe hini ka cere ko su ka ka zarban di kuna kan zarbanin na albayo no su be kar pe bor zarban na be ila roha nar kperkpe gun zarabani na gbe ilaro demba yena eh ka su bari mbaji han borogun bo ha me to sadi fo ganna a bajite parce que nga ana borono baji mena ide der te don su ba baji mo ogoro aso baji bajite bajite kweno baji la sabuni amanga nan na bajite samu nga rukaci haramun sai man bugo haifo ganna ana teyano antan yo zarbani na meyo ya bayina liyabluwakum ayyukum ahsanu amala anyan ze sadi den kako gun hanse na haru ngar pe na cer ko so han guda fo ngar cere nam ngar nan zarbani nani an oh, ka bere kay go wunna a gor kasina ngandi o mata ba kadiya ka kinzo da su kani matufa anaki da su dangani kaki da su kani nga taba eh abine kani fa alfayo go una yeba jamuri manin bai zaraban di ka kai kan di zanga wallahi boroben si kan ba zai irpe mana zarabani mo jina ka hayye na sirpe aman yi nan sai ga na boron malakari yana kai ne afaji mai wiro haika honne batu me kparar silama kurma hukumci zanna rayan hansi ne gaya ka kai ni nahkumu bidhawahir annabi ya ce sallallahu alaihi wasallam hay ka wanda ba tume kware abon gonori goro ka hukum site wallahu yatawalla sarair hay ka yon ka ko tukutuku yo cerci na konar pe tikiya bangari senite albayo borobu batume kware boro hen no kabisa nini borobu batume kware boro laaro kabisa aljanna se un ho faji o senni dede na, sama bongo sama bongo para ni nose ha ama bon exprimer batume pare boro henno kabuka kwe ni. Rasulullah sallallahu alaihi wa alihi wasallam ana kamme goru gurjeyo kan dongono ko te hongu ganyi kuna senni bongo ngana kamme goru ngane bara ni nenzili alfayo nga boro gari se nga bine makwe diya ifo gannano boro di bani nenze bashin ka gono ko hongute nka ko ga sabu an debi tendiya zaka ka gono ko hongute ko chefeli yowi nga debi chini nenze no nga boro ci se nga bine kwe diya mete ifo domande bi sutangante sallallahu alaihi wasallam hasha wama yantiqu anil hawa in huwa illa wahyun yuha diya tereno asuseni bine babon se nga kwe diya ifo kuna bol di gonno aru kabachi nenze albayo muri kuna nga namera nga dia ka nga burkin tere bisa ngoyo hongu batakariyo ibili batakariyo hongu kuna nga no mbamera hongu gani nga na wuri sirian ya chipo ka bongo singi wuri diga de ya den ka dia nawi awabu tako bigona nji mata shahidi mati hongu ganyi abu? ase nga yana bo ngo wiya de bora du kan bo ngo wiri pe ci nga gundan ni no nga ni na wuro dan ci gidi gidan ci semme ntu semme da malaika fo se nar pa pe ni ne wuro ba no sauti albayo foto fo ya go na ga boro hen no foto amma mana na bo ngo wi akana no se dalili fo ha irin yayi kute wa ka bare bara ila ro na goro batume kpare amman bu ko bisal janna ngano ka borogo no kan na korte no fa cere bongo bo mo nsu be kan na baji ham se ka bongo mene na tir kuna da bateno maka amondu kaye ti kute mondu ka kuna rugono sadi mamondu di na se ahinka ka chiba mondu ka kuna baji handi samu ga bongo ha hei mana hunu na baji doman chai foganda alzen yo non dama ga alzen yo di ya ga za ko pin na haidi to ka bon osu bi rasulullah sallallahu alaihi wa alihi wa sallam baka chino be ka tutu maga kakau ilba istidlal tenara abine tabbato yono ka te zangaya sahihul bukhari kuna gunu sallallahu alaihi wa sallama irka zarbani naka lubayd bin al-a'sam ana annabi korte korte fono ka ana cato annabi la kariga awo amma mete ya sino a korte di bara a korte di jimbal no zanga na nan shaki radiyallahu anha a cimbaran da bi sai zanga ngan na ramani na kere kan dodu kana hurun webin dan zaka sen ambara sai zanga ngan na na aisha mani na kere wen na haru <laughs> ngan na arabi na bin ni haifo na huru dai haifo a gono ko taya sihir diya gono ko gbai ditiya dai sai maka gari sihir di nam boro kwe ko bajiham kasu bai kan gana bajiham marsa da boro bugbe o kuna me abuya bajihamuri haikari ochoro honnena amari pechel do meino irpe ngaya ga tandibi dese unde bamma ci de boro bu na baji wa torpe aga be na eh ni ga be ba hen su ga be bo su ga me aga be anor aga be ama batu en pare me abu baja muri abu sar meteri ta serga himeno del na himeri ka sanyi da ma seno ka kai ka jingara ga kamara ser pe ma koso ka gbe ka sutura ka yara ka kan meza kamara se de de be ni be be ni na

da shehu den kaka uboro kur korte ga de abaja muri bo ngon suin ka korte sancin sen mangmare pe mo suna mun man korte na baja hammi jawabi guda fa ka ban nona irpe tamfo afaji me wiyoro para chena fa na huru ko wazu ana borodi wazu ya mam mam mam mam mam no bine be para chena chere kuna haikuri agunu wallahi haikuri gono dara ka to para chena har para chena bo man alfa hay ya guna do dan saka ce para cene man alfa ce bongo ka hay kurgun pa ce ndi hay kurcin ka ko gunun ga bodo ka para cene man alfa wallahi da ala ka bo ka bar shirku teri ka sube domin huno di mere chakil chakil dina nga bo ka ko ko wura fo kuna Haliza zina radio oh kar be tan fo jin ngoy ko dawa ngano ko wondi ka ko zurzur ngano biti fo no pa cene ndi yo tete ngara foka chafa mane chabani oo oh, oh. sadi no nga la je bunda sendi nga unko jara la dani fo nga che nga la dani nga che ba wodi do ndia nkurpe o choro nshin na do ama wodi do afa ngana watu liman le mom menena kacha bato mbayin kawo amma wodi le mom menena dan ti pa che ne mbama sendi o para wa kora baji.

alfana ma in bai mata ka ta alfadi ka gun wazu sai an jin ya baji wazi te ko ki baji su bori baji su bori har muso ma zaka ka sennanin gari alfayo irpe tandi baji na bongo ka bongo winna wallahi liman bon abi alfadi bo ka huro to ka bongo ka bajan ka su bai fa kuna guna ba wazo amma wo nsu haqa'iq yo bai nsu ga ci kam yo bai awin gum bai no ko mo kanga ni kan baci ne yo tani sen maci ihwani yo sen nina basinka ni kan ci ne yo tani na ihwaniya no moriyo na cere wo ka gun taka ihwani tere yaran ngabara shaytani no ndiya yaran ngabara shaytani no ni sube alfa a cikan yo kan gono na hawo amari chino chelsea coach be ka a ah, da ya de ah, de boro ka kwe ko ga baje ham a hujja na moji na kwal den na da ja don zu ham aden nan kwal den nan ngam be kan nan kwal den da ni mo so ma manno azaba mun bara so